ẹ̀jẹ̀ tẹ̀ ń wò ànàjásà ẹ̀gbin lẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ o ẹ̀gbin lẹ̀jẹ̀ tẹ́jẹ̀ bá wá jẹ́gbin kí ni kẹ̀mí yà ń tó lè jáde lára wa tí a fi lọ́ọ́ bàrún jẹ́ kí ni kẹ̀mí yà tó lè wà lára aṣọ ibẹ̀ láti wá mu wípé a a jẹ́ wípé irẹ́ ẹ̀jẹ̀ wo gangan ni à ń sọ. So kọjẹgbin alọ́sọ̀sá sọ wípé ṣúrì mẹ́ta alaykumul maytatu wad damu alẹ́jẹ́ wo alọ́sọ̀tà alẹ́jẹ́ wo sẹ́ ọ̀rọ̀ wọn bani sọ̀rọ̀ sọ́tọ̀ náà hàn wípé wádàmà masfuha ẹ̀jẹ̀ tí ń tu pù pù láàyè ibi ẹ ti dúró tàbí láàyè ibi tí ọgbẹ́ ti gbé tó ti sé tó fi lè máa ya bí ẹ̀rọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ masfuhu nìyẹn ibi àti dúró ń bì yọ gẹ́gẹ́ bí a ti ta ẹran nítorí pé ẹ̀rìn lárúbáwá nù sí sí wọn tí wọ́n bá ń travel tó ń gbẹ dé orí yẹn kan yọ wà mú ọ̀bẹ tẹnu ẹ̀ mú yọ ẹ̀ gúnra tó mi ibi ó ti gún ẹ̀jẹ̀ ọ̀tọ̀so yọ àgbẹnu bẹ̀ yọ máa mú lọ́nà ẹ̀ mẹ́jọ bẹ́ẹ̀ o. a jẹ́ pé tí n bá ti gbọ́ àdámù àlùmọ̀sífù yé àwọn àdámù kan bẹ tó túnú di kí n gbọ́ yé ọ̀ ń kírun jẹ́ àmì àdìsẹ́ àbúrò Umar àdìsẹ́ àbúrò Umar hadith yẹn kùn pọ̀ àwọn àfọ àkẹsọ wípé mọ̀ọ́kúfù nàlà abúlábùnú Umar apá kan tí a bá ní mọ̀ọ́kúfù ni hukumu mọ̀ọ́kú ń bẹ lára ìgbà náà wọ́n ní lọ́nà wo wọ́n ló ń sọ lọ́nà sọ wípé wòhílà tìlànà mẹ́tàtà ni wàdàmánì òkú mbete méjì táà ní máa dú ọlọ́run ló ń ṣe lálàá lè fọ́ a nínú gbogbo òun òkú mbete ìsìnkú mbẹ́mbẹ́ kí ló kú mbete àkọ́kọ́ asamak èmi àtàfà tẹ̀blígù gan bíi 1998 sísìn ọdún mélòó nù àjọ ń sọ̀rọ̀ láàrin àwọn ọlọ́ba ní ẹnu sáré ara ń ta sẹ́rí gbogbo wàhálà ti dáwùjọ adébúrújàre bí wọ́n ṣe ń pẹran ọkàn èèyàn balẹ̀ bí wọ́n ṣe ń wò mí tí wọ́n bá yẹ̀ pa ṣe ti ṣe ń lé wa tá a pẹran ìlè jẹun lọ́dọ̀ ẹ̀nìyàn kan mọ́ ìsìlè jẹun ń lé olóúnjẹ èyí tó tún wá jẹ́ màdùjẹ́ fún mi jù bọ́ bá lọ bí tí àwọn ṣe ń ka lára wa ni mo rí àwọn ẹja òṣàṣù wọ́n ti jẹ báyìí lórí lórí náà ó rú ọtí ní ìlú à ní ètò jẹjẹ náà mọ̀. kí ọlọ́wọ́ rí lára ẹja ojú ọ̀bẹ. wọ́n èdú já o wọ́n èdú já o. olójà farabalẹ̀ báwo jẹmọ kò sì ní ìdí kọ sọ pé àìbójú ọbẹ ní òjò ọjà tẹmẹrẹ mọ ṣé bá ma tẹmẹrẹ ni ẹ pé bẹ ṣé bá ma tẹmẹrẹ àbẹ́ṣà ó ní tí òjò wọn jẹ àtẹ̀mẹ́rẹ́ yìí ṣe pé ohun ojú ọ̀bẹ ń bẹ̀ kọ̀ǹkọ̀lá pé bẹ́ẹ̀ o kò ní ìdí láti nà ń kú mọ̀ àtẹ̀mẹ́rẹ́ ti lọ ó ní ìsáàsì ẹwẹ jẹ́ káwọn èèyàn mọ́dájú alákàn alákàn táwọn èèyàn wá ń jẹ tí wọ́n fi ń jẹ̀fọ́ tí wọ́n ò dú ìyẹn jẹ́ wọ́n mọ́dájú alákàn. so clear gaman ẹ ẹ ẹ kí ló mẹ́tẹ́tọ́ lẹ́kẹ̀jì aljarod tata esunsun ní ìsìn omi ni ẹbùrún bàṣíà nítòsí bọ́ọ̀bù kẹfìrì yẹ wọn ẹ̀pẹ̀sùsùn yọ ẹ̀kàkínà yé ti dùn mélòó ló dá ọlọ́mọ nífẹ̀ẹ́ wa pọ̀. wọn bá dáadáa lọ́nà bá tó ní àyè ní àbá kúrẹ́ ẹ̀ lọ́nà lókun. tí a bá ti sọ̀rọ̀ tata mọ̀nìmọ̀nì máa dá o wọlé olùmọ̀ lè dà money da? dà ah, money da? dà téèyàn bá lè ṣe money ní lẹ́fọ̀ ẹ wájú ọjọ́ kẹta ẹ kàn máa gbọ́dọ̀ nǹkan nìkan kó sì jẹ́ sàásùn mọ̀nìmọ̀ lè dà ṣe rí àwọn àjẹdàgbà àṣẹdàgbà nú oúnjẹ wọ́n mú ọ̀tọ̀ o wọ́n ti kí ni bẹ́ẹ̀ yẹn lamẹ́ríkà jù bẹ́ẹ̀ lónìí èèyàn ọ̀nà wọ́n sì pọ̀ mọ̀ ṣáájú ẹran tí wọn bá rí pọ̀nmọ̀ tí mọ̀mọ́ ń ke ilà ilà lọ mọ̀nìmọ́nì ara wọn má dùn mọ̀nìmọ́nì. mọ̀nìmọ́nì a tún pè nǹkan kan ní ògòǹgò ìrántí ata náà nàá náà tí wọ́n bẹ́ẹ̀ bí ọ̀pẹ àtúnpẹ̀ kan ní paripa. ti ga fúlàní wà ti bọ́tọ̀ màálù. paripa dà láìláìláìlá ọba lùgàn náà bẹ́ẹ̀ mọ́ dubalu gan mọ́ dubalu gan tí ẹ wà ní ọlọ́run. bẹ́ẹ̀ sì ni rẹ̀. oho. ẹlẹ́tù. láì láì láì. alágẹrẹ. ẹ wì mọ ọlọ́run. àì dú àwọn eléyìí àì ṣe kí ni o. ọkọ̀ gbé wálé wálé wọn lọ́mọ bẹ́ẹ̀. ọ̀sẹ̀ kí ni ọkọ̀ pé wálé fún yàrá ni àwọn ìṣẹ̀ tí ń pa ẹ̀rọ ẹ̀ máa gé lọ́kọ̀ kan lé ìgbà sí ní sọ̀dá ìṣàbí wa mílíọ̀nù. wàdàmọ́nì àtẹ̀jẹ̀ méjì ṣé ẹ rí ẹ̀jẹ̀ méjì tánà bí irú tẹ̀gílíìbù ní bẹ́ńbẹ́ ńlọ ọ̀pọ̀lọpọ̀ ètí ìrádìí sí yẹn tú tẹ̀gílíìbù sẹ́ òun ni ká pe òru àtọ̀sán lọ́sàn agbé abala ọ̀sán borí òòrùn àwa kìbọ̀nú ẹ̀ àwa lọ́sàn méjèèjì ká pe àbákìrì àti mọ́rùn ní ìmọ̀rọ́ọ́nì ká pe támọ́rù àtòmíní àsìwàdáánì ànábì wa wada wádàmánì bẹ́ẹ̀ sì nìkan ni ó ń dámù ìkèyèsó ń dámù kẹ́bídù ẹ̀dọ̀ àti kí ni o àti àtìhálù kí là ń pè ní tìhálù ìlà ń pè ní pancreas tí ń gbé insulin sínú tí rẹguléètì ẹ̀jẹ̀ wa àti rẹguléètì blood sugar ká sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ ìlà ń pè ní àmọ́ dédé Yorùbá ọlọ́run fomi kan nù rẹ̀ tí ń ṣiṣẹ́ kí o regulation fún kí o mẹ́ta lọ́rùn wá sí wa àwọn ọ̀rẹ́ ẹ̀dá kan bẹ wọn ò lómi láti lẹ̀ wọ́n máa inject wọn tí ìjáde láyé àwọn ọ̀rẹ́ kan bẹ wọ́n ní kò tó ni wọ́n á máa sọ pé nǹkan báyìí wọ́n máa jẹ nǹkan báyìí wọ́n máa jẹ ọ̀rẹ́ kan bẹ wọ́n ní ó tó ṣùgbọ́n nígbà tí ààrẹ pé ìtọ̀ ṣúgà ọlọ́run fẹ́ fi kàn yọ́ yọjú sí i ó tó ń tòótọ́ ṣùgbọ́n bá a ṣe lómi ìtó kọ̀ọ̀tà sí omi tá a fi sínú ìdérí ọtí tá a wá mú dánlọ́ọ̀pù tó tó kúkú mi tá a wá kìbọ̀ nú ẹ̀ ẹlẹ́kàn tó tó bá fa omi mu tán bẹ́ẹ̀ nìkan ọ̀bà mọ́gbà tí ń fọmi mu ṣé omi tírísìsì omi lè wà lára dọ́lọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá wá lágbára jù bẹ́ẹ̀ lọ́tọ́ bá mu lọ́tọ́ fún un sómi ó bòrè mẹ́ ẹ̀hẹ́ ń ti ń jẹ ìjẹkújẹ ti ń jẹ ẹran dédé ni láì tó ti lógójì ọdún máa jẹ rí ni máa já máa jẹ má gíjẹ nǹkan kan bó àṣà fúnra wáyé máa mú sẹ́gbẹ̀ọ́ kìnìún yọ máa fà mú ẹ máa fà mú ẹ máa fà mú lọ́ọ̀bà náwó sí tí ọ̀yọ́ náwó sí àṣẹ̀yìnwáṣẹ̀ mọ̀ táìmù tí mo ń gbélé lọ ọwọ́ ọ̀gọ́lẹ́ à èrìbọ̀ wáìtì bíláàkì gan fún ẹ̀ náà èlùbọ́ ọ̀sùn fúfú ẹ bá ẹ tí kẹ́ ẹ kú pé ju kẹ́ ẹ jẹ̀bà lọ wọ́n sì àwọn wọ́n wọ̀n fún rẹ̀ rẹ̀ rẹ̀ wọ́n tún sọ̀rọ̀ ètò ẹja náà fún un alárànà náà gan pàpà náà gan ọ̀bà èjì yìí mo máa kọ́ máa jẹ́ ojoojúmọ́ o òróró mọ́ protein ti bẹ́nu ẹ̀ yìí ó ti pọ̀jù dẹ́ nídìí lọ́wọ́ ìgbàdo náà lu ayé tí wá o tẹ́ ẹ bá sì rí júnù àti ń jíwò lù ú lónìí ọ̀ndà fọ́ọ̀tì kiri nù tó o bá sì ti lé fọ́ọ̀tì ọlọ́run lè má gbẹ̀kú rẹ̀ gbàbẹ̀ lọ́wọ́ ìntìwọ̀ náà lè rò pólépó jáde nù àrẹ̀ tó o lè rò èsì ibi ibi wọ́n ti tún pẹ̀lú rẹ̀. ṣé ẹ̀rí bàbá gbẹ́dọ̀ wọlé bàbá gbẹ́dọ̀ dé bẹ́ẹ̀ kọ́ ọ̀kọ́ bọ̀ wọ́n máa wọ́n. ṣé bẹ́ẹ̀ ni bàbá gbẹ́dọ̀ bọ́yá yóò tún yé mi náà sígbà tí ń bá wọ fọ́tí ọ̀hún yóò yé mi sí i. inú inú ọ̀nà ní makílẹ̀ adé alẹ́ asílù fìdímá yìí lásán yẹn ẹ̀jẹ̀ tá à ń sọ yìí ilẹ̀ jẹ́ alimasifu àwa aláwọ̀ tá a bá ti gbọ́ yòòyè yìí yóò jẹ mọ̀ pé mò ń kírun lọ́mọ padùn inú mi ò bàjẹ́ mara sọ aṣọ yẹn ń lọ pẹ̀lú run wọ́n pẹ̀ fún ọ̀dà wọ́n wá fi nǹkan sí lórí yẹn agbọ́n bí gbogbo àwọn àdájọ́ àlámàrí yìí o aṣọ tí ẹ̀jẹ̀ ń bẹ lára ẹ̀ tó fi ní júrúmù olùfikirun ìtìdáhàn kìlọ̀ wa mú mọ́rù tẹ́jẹ̀ ń tọ́ po po po lára ẹ̀ báyìí tí ó sì dárùn àgbàdo tó rẹ̀. ìmọ̀lọ́rọ̀ ọlọ́run o a máa yọ síra wa díẹ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ àlá sára ti ìtumọ̀sọ́njọ́ ìjẹjọ́ ẹja tó padà síbi ọ̀rọ̀ Umaru ó kù bíi jọ mẹ́ta tí lóru òkú ìlọ́lọ́lá wípé nàkọ́rọ̀hù àdìg nàkọ́rọ̀hù mọ̀dá ẹ̀díẹ̀ ń sáàjẹ́ àkùkọ sà mo jí ẹ̀rú bá oníṣìná ti dé ṣùgbọ́n títí àwọn ọba sì dé kì í sí látọwọ́ ọmọlúwàbí. ala asilu anabi náà nígbà òkú gba àwọn ẹranko sínú ilé ìyíntèèyàn bá rí lójú rẹ ọgbọ́dọ̀ mọ báyé nǹkan ṣe rí kó tẹ lè tutù àlà tá a bá wọ ẹdìyẹ dáadáa gbaramí rẹ ti dẹlẹrú yìí anabi nù sílẹ̀ ti gbé àbílẹ̀ gbẹ ta ni ó lọ́nu ẹ̀yẹ ẹranko ẹni tó lọ́wọ́ lọ́njọ́ náà lọ wọ́n padà wá o ẹ bá tiẹ̀ rò pé òun ní padà wá ó lé fọ̀rẹ́ ẹ̀ ń dì í ó ní àkọ́kọ́ tẹ́ ẹ̀ bá rí mẹ́ẹ̀mú dì í ẹni ọkọ lọ padà lórí pẹ̀lẹ́ ti bẹ̀rù ń salẹ ẹjẹ ń jẹ nù rẹ yẹ àkùkọ ní ìdógò kalẹ̀ ló fi dẹrán so ó di ní ẹlẹ́ẹ̀kejì mamlúùkù ni máa jẹ́ nǹkan téèyàn máa ní ni ó lógbe lórí nítòótọ́ ṣùgbọ́n kò wúlò láti fi jo lórí tó ń ti bẹ́ẹ̀ náà bí ọ̀jẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ lónìí yọjọ́ máa ṣùkú wọn a máa fi mí ìsọ̀rí ọmọ túnfúlù a ntọ́sí ẹni yìí kò ní í ṣẹlẹ̀ látọwọ́ ọmọlúwàbí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹrú mùgírọ́bù ṣùgbọ́n ẹ̀rú tọ́jọ́ mọ́ mùlúkù tí ẹ̀yìn dógò náà ṣe kíni o nákìrù rẹ̀ tó ṣe ṣe ẹ̀mẹ̀ pẹ́ ẹ̀mẹ́ta lọ́lọ́ sáwọn iye tó ba alákọ̀ọ́kọ́ ọba ń kọ̀ bá ń bì èyí tó sì kẹta tí ọba ìlọba ń sàlẹ̀ ìdodo tó sì sábà bí. ó tú nákìrù rẹ̀ sí kíni o ọgbẹ́ wàdé wàdé. àwọn ń bọ̀ ó di mélòó ó di mẹ́fà márùn ó di mẹ́fà alẹ́ asulu filimaitat atahari gbogbo ntọ́ bá ti ẹkú hátìfà á ń fi yí èèwọ̀ ní ká ẹ̀dí ẹkú gbi fún rẹ̀ sórí ìso kọ̀ bọ́ bẹ́ẹ̀. ẹran okùn fún lọ́rùn pa kọ̀bọ́ bẹ mo ti ní màlúù rí tó kú orí ìdù ọ̀pọ̀ o abasiba adébẹ̀njọ́ náà labatiba abafọ́ kan asojúkú. fi hàn pé adúlélẹ̀ àwọ̀ àsọnù torí pé ìfẹ́ lọ́lọ́ni ní sí kọ́dà àìmọ̀yàn lónìí ní ẹ̀tìgbà professorship wọn lórí kí ni ààrùn àtọ̀ràn tá a lè kó lára ẹranko tó bá kú fún rẹ̀ tẹ́jú ọ̀jáde. ṣé ẹ wá mọ̀ pé dẹ́kun mọ̀síwù tá a rí túlẹ̀ kan ìlójú á mọ̀ pé ẹ̀jẹ̀ tó bá lẹ̀ mára ẹran halal ló wọ́n máa jẹ́ èyí tó bá yí mọ́ bí ara san halal ló wọ́n máa jẹ́ bí bẹ́ẹ̀ kọ́ ni kò sẹ́ńtẹ́rì ìbàjá làálì fún. ṣe wá mọ̀ pé ọ̀daràn wọn ni ta ló ń tọ̀ bábílì tó mú màálù tó pátó gbèdé rẹ̀ tó wá ń lọ rèé kí ẹran bọnú ẹ̀jẹ̀ padà jọ́kejì tó oníkẹrin ó lè pọ́n wọ́n bá mọ̀ pé ra àná ni. owó náà lè tọ́ ọmọ ọ ní kọ̀ láàánú wọn bí orí láàánú rẹ̀ amé èèyàn ti yọkùn òdi lórí pé wọ́n fẹ́ ló lọ wọ́n yọkùn kí ni. jẹ̀mọ́ ìsọ̀lú mi amẹ́ni ọ̀sánra náà máa ń lù wá ìsanra yìí bí àìsí ń gbọ́nà míì lọ ọjọ́ yíya náà ni bí wàá ṣe kí ni o bí wàá ń gbọ́nà míì lọ ọjọ́ sí kí ni o ọjọ́ yìí à ní àwa ń bọ̀ ó ní mélòó méje wàlà asùn fìlà àyàwó àná fìlà fìlìmẹ̀ ìtàtì àìdàn ànàjásà aṣọ tàhírìm ókú tàhírìm ókú nàjásà nù asìlù bí gbogbo tó bá kú lókùn bìtì báyìí ẹgbẹ́ tó lẹ̀ kí n tó bá kú lókùn bìtì o ẹ̀gbin náà tó ní kásọ̀rọ̀ fún kámọ́dé bẹ́ẹ̀ ó di mélòó mẹ́jọ al-aslu fi nabatati at-tahara aslu nù àmọ̀pàrà mú fúrú jáde lára rẹ o ìpìlẹ̀ lára gbogbo tí wù jáde àìsàn ọ̀dájọ́ gangan ìtú wù jáde lórí ilẹ̀ báyìí tó jẹ́ ewéko ewéko ìfara kan kò sọ fún mi pé kí n lọ wẹ̀ padà ìfọwọ́mu kò sọ fún mi pé kí n lọ tálùwà láṣẹ èyí tí n bá fọwọ́ mú tó bá rùn lọ́wọ́ mi òórùn ní láìkì mo lọ fọwọ́ sàfíngẹ́tì à ń bọ̀ bí kí ló lè kó bára wa o àbí kí ló lè kó bára wa àìdébirú ìdájọ́ eléyìí àwọn afáwa ń pa àwọn nǹkan ìpọ̀ usulu usulu usuli òun wa la wa fẹ́ gbé ìdájọ́ mi nì lórí àwa ní àdọ̀wábìtú àlùmọ̀tàálẹ́kọ̀ bìlẹ̀ àtúrímà àdọ̀wábìtú àlùmọ̀tàálẹ́kọ̀ bìlẹ̀ àtúrímà. kí ló fà tẹ́ ẹ fi ní amájẹkìnní ìǹtọ́fàárì àwa ní dọ̀wábìtú ńwá lóbi márùn-ún èèyàn ìyàwó ni mi nà rọ̀hùnmáì ìbíyàwó ni mina rahman ó ní àmà àmà àmà gbé tẹfsiru níbẹ̀ láìpẹ́ láì jìnnà ṣùgbọ́n agbọ́dọ̀ ọlọtọ àtàlá tí oúnjẹ a máa dó mà sí ó yà sí kí ni o oúnjẹ a máa dó mà sí ìmáa dá mà sí náà ní ká máa wá mẹ́sìn ẹ̀ ń bá ti ń wá mẹ́sìn ìfẹ́ kan bẹ lára rẹ̀ tọ́lọ̀ nísì ìfẹ́ kan bẹ tọ́lọ̀ sí kíni o tọ́lọ̀ nísì subhanahu wa ta'ala kọ́ra kọ́ ma nífẹ̀ẹ́ nìkankan wa o kọ́jọ́ kọ́ ma nífẹ̀ẹ́ nìkankan wa o o ń sọlọ ní wa ma ṣi táma àfọ́mù ìbẹ́yìí ti lè bòyó ti la àwọn èèyàn kò ní kójọ sínú ọ̀kan nù ilé ọlọ́run ọba lórílẹ̀ àfi kíni o hafatumula ayé àwọn mẹlẹkẹ́ òyìnbó wọn báyìí wà gọ́ṣìyà ti hùmù rọ́hìnà ìkí ọlọ́run ọba yóò bò wọ́n dàrú pàkínní. bárakàlá fi ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ṣèkínà ọlọ́run yóò sì ṣèkínì o yóò bá sọ́dọ̀ wọn ọlọ́run ìfọ̀kànbalẹ̀ rẹ mọ́kàkú lára ẹnì kọ̀ọ̀kan wá o ìfọ̀kànbalẹ̀ rẹ mọ́kàkú lára ẹnì kọ̀ọ̀kan wá o sọ ẹnì kọ̀ọ̀kan wá di ọ̀rẹ́ rẹ tòótọ́ rọ́jò kò sùn rẹ̀ má má jà ní àyàfi pé ah mi ò sì fẹ́ ṣe tiẹ̀ tó ọ̀nà ìjẹkújẹ tó gbà lónìí mi náà ni wọ́n jẹ́ nínú kan sànú wa ká tó fojú jọra báyìí kí òsì tó máa lọ ọmọ gbó. kí wọ́n máa sọkún ká tó fojú jọra báyìí kí òsì máa yọ ọmọ tì mọ́ ká fojú jọra báyìí kí òtún máa fi ẹmu kí àgbo káfù yọ̀rọ̀ báyìí kí o sì tún máa ṣe zìnà káfù yọ̀rọ̀ báyìí kí o sì tún lọ máa gba owó rìbá pé à ìsásùn ló pè mẹ́ẹ̀ à bá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bá bá sọ̀rọ̀ agbọ́ ọ̀pá àfọ̀n lówó oṣù ṣé yàtẹ̀ ń jẹ́ ni máa ní wọ́n yà lówó yà tí bá yáwó èèyàn náà jẹ́ yà mẹ́ lọ́dọ̀ ọlọ́run ó sọ fọ́lọ́run wà ní ọdún sùn ọlọ́run ṣàánú èmi àtẹ̀yìn o mọ́jọ sórí amó o àti sórí rẹ̀ oríire wo la ṣe gbogbo ntẹ́ni sàṣàlám kálẹ̀ fún apáta ẹ sàmẹjà ẹjọ ẹ mẹjà mú ẹkẹ mọlọrun o wà lé àwọn àlejò náà insha Allah sẹ́ẹ̀gbọ́n tí a nàbí yìí ó ń ṣe ọlọ́run ní síkìtù síkìtù wàlẹ́dì nafsu muhammadin biyadi ọba tó wà nàbí nbẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ tí ẹ̀mí ọ̀ nàbí nbẹ̀rẹ̀ wọ̀ ní mo búra ìnà sèkítàlà yá àkójọ bisurọ́rì ummihi yasukuha hatta yudkhilaha aljanna ọmọ tó jẹ́ pé aṣọ ògbó ni tábà lórí mímbàrí aṣọ ògbó ìwọ rẹ̀ tó yẹ sọmọ ìyá rẹ̀ o ní ọgbà mú báyìí tí èèyàn máa wọ́ ìyá rẹ̀ lọ sálì jẹ̀ níjọ́ bíi àkíyàmá ọlọ́run tẹ́mi mi bẹ̀rù ìbúra fún yín bẹ́ẹ̀. ẹ bá ń lọ sẹ́ tọ́jà bọ́ ní kí ni o. oyún tí ò tóbi tó fi bọ́ làṣọ òfò. oyún náà tún wúlò láfi ní ọ̀sọ́lọ́ sọ́lọ́ kọ́ o. sọ́lọ́ kọ́ bó o sí. pẹ̀rọ fún okòrè sí ọlọ́ǹfààní yìí o. ẹ wo emọ ìyá tó ti ń ṣe nǹkan mìíràn lọ́pàá ọlọ́wọ́ ṣe mí ìtàn tó wí yìí wọ́n ti ṣe nǹkan mìíràn lọ́pàá àti ìfowópamọ́ omi lọ́dàánú àgbẹ̀ ọ̀fọ́ o ẹ sì tún wo omi tí wọ́n pọ́ dànù ilà èéfì máa sọ wípé ọlọ́run ẹ̀ṣẹ̀ ń tọ́da èyí tọ́lọ̀ yìí náà da mùsùlùmí lórí ẹ̀ pé ọdún tó ṣe tó tó dá o tó tó dá o. ilé ìtìfọ àwọn àti náà ọ̀pọ̀rọ̀ dínà inú jẹ́ àmì dẹ̀lí ìlú ń bẹ lórí pé bọ́ọ̀mù ẹ̀yọ kan náà kú fún yàn èyí ọdọ́ bàlẹ̀ jẹ̀ náà nù rí wáyà tètè sọ pé ha ah, àwọn bí ẹ̀rọ̀gbé àlẹ́bí ni ẹ̀yẹ obìnrin ẹ̀tí kórìí tọ́mọ mẹ́ta bí ikú fún yín ẹ̀rọ màlìjẹ̀ náà múlẹ̀ lóbi ha títújú wọn kẹ́kọ̀ọ́ ju wáyé lọ méjì ńkọ́ àlẹ́bí ni ẹ̀tí dọ̀màlìjẹ̀ náà ó ní labádà alẹ́ àti ẹ̀rọ tí kásọ̀ pẹ́lẹ́ ọkàn ìrìwá ẹ̀rẹ́ ọkàn náà wà ìyá àti tútù iná ẹ̀ ọkàn lónìí náà. sẹ́lẹ̀yìn náà dúró báwọn èntọ́ bá wá jẹ́ wípé òǹkú dúnà lè bolú kèétí ìbàlágà tó náà fi ewu sàn náà láǹfààní àwọn àyùn wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ni ó rí ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní. Abu Hassan àwọn yẹn tán ní Ọlọ́run wọn ò rí ànábì ṣùgbọ́n ara máa kí wàá búrẹ́ rọ̀ ni wọ́n wá bá àbúrò rọ̀ pé yá àbá ọ̀rẹ́ rọ̀ tó fi àlè ìbùnání ọmọ méjì lọ́lọ́run ti gbà lọ́wọ́ mi báyìí ah, inú mi ò dùn ara mi ò kó mọ́ mo wá fẹ́ máa ṣiṣẹ́ ṣùgbọ́n n fẹ́ ṣiṣẹ́ hatu hadithuni hadithan tètò yìí bọ̀ kọ́líbì so bọ́n kankan lọ́dọ̀ ànábì tọ́jú ọmọ kọ́ ọmọ kékeré ó kú fún yẹn bí irú tó lè mẹ́mìí nírọ̀ pàpọ̀dé alima qawmi annahu la yukhayyibu qulubana illa kama sallallahu alaihi wasallam gbogbo àwọn èèyàn mi ńlájọ́ mà tá a tán nu ọlọ́run lára nàbí wípé ọ̀rọ̀ tá a máa gbọ́ táwọn èyí rẹ̀ wò ń tíya ọ̀rọ̀ ànábì ní ṣùgbọ́n bó ti yẹ pé àbáláyé sí bẹ́yìí tiẹ̀ rí sọ ọgbọ́n kankan àbúrò ẹni jókòó àbúrò àsáwájú ó ní mo gbọ́ tí ànábì sọ fún àjọkà wípé auladul mu'minin àwọn mùmìnì tí a kú dàmínsù àlìjánná àwọn dàmínsù àwọn àlìjánná nìyẹn muskila wa dé kí lọ́rọ́ ń pè ní dàmínsù jámù tẹ̀síìrì ní fún dùn lùmùsù ilẹ̀ yọkẹ́ ẹlẹ́kọ́ mi kí ó bàbá ẹ sì nígbà pé mímọ. kí ni. pẹ́ ọkọ fún mi. dùrùmùsù dùrùmùsù lẹ́yọ̀ kan tí ẹ bá wá ní dùrùmùsù lẹ́yọ̀ kan bá wá ìtumọ̀ méjìlá wà á máa ní àbábọ̀rọ̀ máa ní ìtumọ̀ àkọ́kọ́ dùwáìbà kan ni jama ilé ẹ̀sọ́ ẹ̀yìn àgbàlagbà wa dùwẹ́bà òun ni ẹranko kékeré kan tẹkúnù fìlìbáhárì kẹgbórí lẹ́ńtì ẹ̀ inú omi ni máa gbé látùfárí kùlìbáhárọ̀ àtàtùfárí kọ́lé hayata káfomílẹ̀ àfìlàtọ́lọ́mbà tó gbẹ̀mí ẹ̀ ìrùmìnìyẹ ìròmè ìròmè náà sì ní oríṣiríṣi ìran pampẹ kan báyìí bẹ dúdú tí ọwọ́ ọ̀dí rẹ̀ bẹ́ẹ̀. pé ó kùn bí ìlú bí ẹja báyà ó kó lágbílẹ̀ ní bí a sì yóò dé àwọn gbogbo àwọn àyà tún wọn wá ń kí àná kéwù sí. ìròmè nìyẹn. ìròmè nù. ṣé ẹ wá rí ròmè èkó gbòmè gbogbo sẹ̀mí ẹ̀ ìròmè ó ti máa lò. àbẹ̀bẹ̀ ah, wá ní ẹgbẹ̀lẹ̀gbẹ̀ dùrùmùsù àwọn ọmọ yẹn ní dàmísù alìjánà kí ló dé tẹ̀lé mi pè ní dàmísù torí pé ọmọ wẹ̀rẹ̀ láyé tí wọ́n bá wà nù lé obìnrin yìí para máa ń fún wa ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ oṣù mẹ́fà ọmọ oṣù méje àwọn obìnrin wa ti ṣoríire o ànábì ní irú àmọ́ kí wọ́n ṣe yáàkùdù bí àtúrọ́fì fẹ́ obìnrin etí aṣọ ọba rẹ̀ yóò mú báyìí hátà yudikhilahu Allahu aljanna yóò ń bàbá rẹ̀ lọ́wọ́ báyìí títí èmi bàbá ń wà aljanna lọ apá kan àfa ní ìtumọ̀ rẹ̀ àwọn apẹ̀jìnnú yẹn dùrùmùsù lédè lárúbáwá òní alùlẹ̀ ìzà wàlùwìjáhà ìndàlùmọ̀ àwọn èèyàn kan ni tọ́jẹ́ wípé ipò tó lọ́n fi hàn sínú ìlú wọn èkánlẹ̀kùn wọn èso lórí ìlú o ṣùgbọ́n wọ́n ti dàgbàdàgbà wọ́n ti á di afọbajẹ wà láàásọ̀rọ̀ kìíní àwọn kan bẹ wọn ìjẹ́ kí wọ́n wọlé gómìnà sàwùsì ní ilé ọba ilé àfa kọ̀ọ̀kan náà ni gbogbo bí wọ́n bá ń pè láàyè láàyè ọ̀wọ̀ àwọn èèyàn kan bẹ báwọn ṣé wàá ràn mọ wẹrẹ wa tí wọn bá kú yìí àwọn ni dàmí sùhálì jánà àwọn eléyìí níwájú àwọn akọ́sá náà àwọn mẹ̀lẹ́ká tiẹ̀ sọ́jà náà wọ́n sàmùsí kóró bí ẹ ṣe wọlé ní ẹ̀ ń bòde tiẹ̀ lápẹ̀rẹ̀ yẹn jọ stop stop stop ó gbé bàlọ́ báyìí náwó ké wọ́n mọ̀ chẹ́kì wàrúkà ibi ẹ̀ tí ń ṣe máa lọ náà ká sì wọlé o ní ẹ̀ ń bòde tiẹ̀ ní ẹ̀ ń bòde àwọn ọmọ wẹ́rẹ́ o àwọn mẹlẹkà ti dára ma wọn sábà wọn wọn sì kóró kóró bí wọn sì kóró kóró wọn wà á lọ sí mọ́kífù wọn lọ mọ́ àwọn bàbá wọn táìmù tiẹ̀ mú àbá wọn lọ àwọn mẹlẹkà ò tiẹ̀ ní mílẹ̀ kankan lọ́wọ́ wọn nígbà tí wọn pé ọ eléyìí àwọn bàrà ní ara alẹ́ ni ẹ títí tí wọ́n wọlé náà yóò tún àmúyà rẹ̀ náà èyí ò lọ́mọ ti kú fọwọ́ tó ń lọ o dàmí sùn nìyẹn kí ló sún adébí àwọn alámẹ́rin ni wípé jẹ́mọ́ ẹ̀jẹ̀ àmọ́ mánéjì ìmọ̀ọ́nì wà lọ́ba yìí kájọ kájọ ìbáyé ọ̀nà ìlànà ńlò lọ yìí kọ́lọ̀ lọ jáde kọ́ gbà á ní ìbàdà fẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti wá ṣe wá tọ́jẹ́ wípé wọ́n ti fi stampu pé ó ti dọ̀mọ àlìjẹ náà o ó ti ṣe wá ọ̀rẹ́dì kì í sì ṣe ń dé èèyàn máa ń béèrè pé à ah, èèyàn náà à ó ṣòfò ẹ̀sìn tí ìbàní dùmùsù má wà dùmùsù fún rẹ o. béèrè ẹ lóru o. àì má béèrè ẹ lóru o. béèrè ẹ borí má béèrè ẹ borí kalẹ̀ o. èmi ti ní dáa ní sùn. Insha Allah ya Rabbi. láti jẹ́ nínú. ọjọ́ ìkànnù wọn àjọ kírun sí lámbì jùmùsù mi nìyẹn at-Tamimul mo ti ní dùn mú sùn mi tèmi mò fà á ni mo tún ní mo tún ní mo tún ní Allah subhanahu wa ta'ala dákun gbogbo wa dúró ṣé gbogbo àwọn eléyìí tá a bá ti ń rò ẹ má jẹ́ àròtà ìtì ìlò náà yìí ẹ jẹ́ wà sípamọ́ àti lásìpamọ́ o tí èsì ìsàwàlà béèrè fún tí ò sì ti alárùjọ náà lọ́hùn tó ti á doore síwájú. Si tó jẹ́ pé tí ìrù rẹ̀ tí ì ṣe èyí táwọn sọ fọ́ọ̀rọ̀ ni pé ilẹ̀kùn àìjẹ́ náà pọ̀ ó bá ní sí mi ìfọ́ o má gbé tiẹ̀ gbábẹ́ o ìwọ tọ́nà tó wá gbé tiẹ̀ gbábẹ́ o tún wá lọ ìrèsì ẹ̀ padà à sọlọpọlọ agbọ́dọ̀ bó kọ rẹ̀ ní etí àìjẹ́ náà kó tó lọ parẹ́ ó ń dákun sànú wa sànú wa bá a ṣe jọ ń ṣe ìjẹ́ àjọ ṣe bẹ́ẹ̀ tí àìjẹ́ náà rẹ̀ kó lájọ kò sọ rẹ̀ jàmáà mọ́sálásí wa ń bí mọ́sálásí alùsùnà wàlìjàmáà tani ẹ̀ ń pè ní alùsùnà ẹn tó níbi àdúgbò bá ti gbẹ́sẹ̀ ló wọ́n gbẹ̀sẹ̀ lè wàlìjàmáà wọ́n lè wọ̀n jàmáà ọ̀nà àṣàbẹ̀wò bí ẹ ṣe pé àgbà nàbí yẹ òun ìlú tán lẹ́nu. torí tá a bá rí bá a sà á ní rí bá a sè bá a bá sì rí bá a sè á ní rí bá a là á ẹ̀jọ́ tó kọ́ ọ́nà sáàsùn yìí ó ní bá a ṣe fi rí nǹkan kan náà mọ́ o nígbà bá a ṣe náà tó rí nǹkan kan náà mọ́ ní bá fi rí nǹkan tó bẹ́ o lórí nǹkan tó wá ọ̀pọ̀ lè ra wọn ni ẹ bá ní tiẹ̀ bò ó tiẹ̀ dàrú nìyẹn tọ́nsí ajẹjẹ o tọ́nsí ajẹjẹ o jẹ̀mọ́ ọlọ́ àtànàbílẹ̀ ń wá wá bí ni àbámúbíẹ́yá jẹmọ ọlọ́wọ́ àtàwọn níbi yẹn wá bí àdúgbò ẹ̀yà ọlọ́wọ́ jàjọ jìnnà yóò jàjọ bára wa pẹ́ láyọ̀ àtàlàfíà mọ́sálásí mo wà lẹ́yìn sílẹ̀ a máa ti bẹ̀ẹ́ pa àyè tí ipa ń dímọ̀ o àyè tí ipa náà ní kẹfsíù àwọn àfáà wa ọ̀sásọ̀ brozak àwọn àfáà ọ̀sásọ̀ ìrú àlá mo tún kólé ilé ọlọ́wọ́ báyìí mo tún ti fẹ́ lọ rí fojú balẹ̀ ọlọ́run o oní fẹ́ lọ fojú balẹ̀ ọlọ́run àwọn oníbi àwa ti ń rí inú rẹ̀ bí ọlọ́run àwa ti rí inú rẹ̀ mo tún lọ fojú balẹ̀ ká o. ẹ̀bọ̀n ní ẹlẹ́dùn mi ọmọ gbé ní parísù parísù pẹ̀lú aṣọ funfun tí ó rò mọ́ di láago kan òru ajá àṣìkò ní kí wọ́n lọ pàdé rẹ̀. àwọn tí kò máa kọ́ sílẹ̀ sábẹ́ ojú aṣọ fẹ́fẹ́ yìí. kọ́ máa forúkọ rárá kó bọ̀rọ̀ alẹ̀ o lọ́mọ ẹ̀rọ kó bá mú headquarters hànú ní kẹ́tọ́ o kò sí sọ mọ́ ọlọ́run sí ajẹ́jẹ́ o inshallah rahman láti sunday jọ́ mẹ́jọ lọ àwọn àfáwà ni wọ́n máa bá ní kọ̀ntínú tí mo sì mọ̀ pé ìmọ̀ tẹ̀yìn lọ́rùn tọ́pọ̀lọpọ̀ gan máa ń ṣàdúrà pé yóò ṣáàtù ọ̀pẹ́ yẹn bá lọ báwo ká lè gbádùn àwọn àfáwà sí dáadáa gbogbo yìí lè máa sọ ẹ̀sọ́ àgbọ̀ inú mi sì dùn pé bá a ṣe fẹ́ kọ́ lọ́wọ́ bá lè ṣe nù àwọn àfáwà náà lẹ́tùmọ̀ bá lórí mímbàrì yìí dúró èyí àjọ kìdí méjì ń bọ̀ insha Allah tó dà ti sàdéhùn rẹ̀ inshallah rahman ṣùgbọ́n kọ́lọ̀ tó di àjọ pẹ̀lú ayọ̀ àtàlàfíà ìdí lẹ̀ ká tó yára ní ti ara ká má ti yàrá báyìí ní ti kéde o bó ti ẹ̀jẹ̀ pé mo fẹ́ tán mẹ́jìnà ó sì jẹjọ ọdúnmọ̀ kí n sùlọ́gbọ̀n sàbí ṣùgbọ́n lọ́mọ tí ìjọ jẹ́ sí bí ìtọ́mọ ìyàtọ̀ àjọ lọ́mọ́kà bábìlì ní ìgbà ìbá dé pọ́ ọ̀sá wà ní haramu jọ náà kárísà ògbé fẹ́ wúlò bá ṣe kíṣà dẹ̀ wọ́n bá dẹ̀ ustaz òde fẹ́ kú o mo wọ́n lọ máa sáré ustaz bí ikú mi kú kí ni ìwà ń jọra o ti gbé báyìí lẹ́kọ̀ọ́ olúwa bá ṣàdúrà lé o àwọn ilé àgbẹ̀kọ́ náà bá tó gbójú ó tura wọ́n bá bójú tọ̀ mọ́ mi ò ah, gbogbo tí mo sì mọ̀ sápàtì orí bàbá kọ̀kọ̀kọ̀kọ̀ ní mo kà báyìí òde dá mi mọ́ mi ah, à gbọ́dọ̀ sí ìdúrà ni bí wọ́n bá kọ́ lọ bá bú ẹkú jẹjẹ pé láti gba mojú mojú kan kàábà mojú fọlọ pé wà tó bá pa mí ajẹ kú bọ́ka ṣùgbọ́n sọ fọlọ pé kọjá ṣe. ọ̀rẹ́ má bọ̀ nílé. níbọ̀sẹ̀ mo ẹ̀sẹ̀ wá ní gbogbo tí mo rí kí n tiẹ̀ sọ fún bàbá kí n sọ fẹ́lẹ́ à kí n sọ fún bàbá kí n tó tó wá padà wá wọlé à. ọlọ́run lọ́tẹ̀dẹ̀ tẹ́tẹ̀dà wú o wà lọ́dọ̀ ló tẹ́tẹ̀dà wú. ee àtẹ̀mí àtẹ̀yìn red card máa wà lé mi ọlọ́mọ jàlẹ́ àlọ́ wọn. lónìí sásù ẹ̀ lọ́mọ kàmọ́ nínú ọlọ́mọ red card bẹ̀ ọlọ́mọ jàlẹ́ àlọ́ wọn. lónìí sásù àbùrọ̀sáàkì ẹ̀yìn náà tó ń sàmì náà àbá lọ́wọ́ tó ń lọ. ṣé àbùrọ̀sáàkì tí n bá rẹ tí n bá lọ tí n bá dágbére fún mi báyìí ojú mi ó sì máa yẹ bí ìgbà tí ń de bẹ́ẹ̀rì ọlọ́run dákun má jàre kárí mọ fọ yẹlo káàdì bẹ wọni. wọni ọba ṣe ọgọ lẹ́yìn yọ tẹ̀lé come, come, come, come, come, come, káàdì bẹ ní o fún wa o. kọ́mà kọ́mà kọ́mà ọ̀bùn nà nọ́bùn ọ̀bùn nà nọ́bùn ẹni òfìlẹ̀ alọ́ òsì ṣìgbàdìsẹ́ rọrùn sí ajẹ́jẹ́ o kílẹ̀ yóò fi jáde àwọn afáwọn ọmọ kí júmọ́ àfún wa insha Allah kàlàáda àwọn ọmọ kéwù tí wọ́n wá ń kírun kù ní wá kírun nígbà tí màá sí lé àwọn afáwa ni ọlọ́run kó ilé ilé lọ́wọ́ báyìí kọ́lọ́n bá dúró tí wọn kó sì dúró ti àwa náà insha Allah rahman àtúpàdé ayọ̀ ẹ ẹ ẹ ẹ ìta wáyìí ẹ má ti di àdáwò mọ́ kábàrọ̀ lónìí sí ẹ̀rí ìta wáyìí ẹnìkan bẹ tá a máa ń pè ní rcc ilẹ̀. kí n fẹ́ sọ òyìnbó ní yorùbá ní rcc local ṣẹ̀gbá rcc àwọn tí wọ́n ń ṣe ọ̀nà rcc ìbílẹ̀ líle rcc kí ni o ntí ìta ìwọ́nà wa tí wọ́n bá ní lẹ́vù rẹ̀ dáadáa ju ṣàpá òlẹ̀ ẹ̀ka tán ni wọ́n bá ní sa gbogbo ọ̀rá abẹ o lè mọ ní ọ̀rọ̀ twenty thousand o. jẹ̀mọ́ ẹ̀ dákun ṣe é rà àtàkùn sọ́kọ̀ wa náà àyè ìgbàdùn sí tì náà. Mose.